Hadith one twenty. Ani Abdullahi Ibn Abbas radiyallahu anihuma annahu qala àdálítù rọ́ọ̀kì bá ń aláhìmárín himarin atan. Huh? وأنا يومئذ قد نهست نهست al-ihtimam al-ihtilam al-ihtilam wa rasulullahi sallallahu alayhi wa sallam yusalli bin nas bimina ila ghairi jidarin famararitu bayna yadai báàdì sọf báyìnà yádàì báàdì sọf fánà zálítù wà àrísálítù lè àtàn tẹ́rítàn wàdàkàtù fi sọf fálàmù yúnkìr zálìkà àláyà áhàdùn. hadith one twenty ani abdullah ibn abbas radiyallahu anihuma láti ọ̀dọ̀ abdullah ọmọ abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì abdullah àti bàbá rẹ̀ abbas Anahu qala dájúdájú abdullah sọ pé àkìbálítù mo dé mo dé rọ́ọ̀kìban alahimari àtàní mo dé pẹ̀lú pé mo gun kẹ́tẹ́kẹ́tẹ́ abo kẹ́tẹ́kẹ́tẹ́ dé mo gun abo kẹ́tẹ́kẹ́tẹ́ dé. wàhánà yaoma even èmi ní ọjọ́ yẹn ní ọjọ́ yẹn okay kọ́dínà hastu al-ihtilam mo ti súnmọ́ bí bàlágà mo ti wọ bí ọmọ ọdún mẹ́rìnlá mo ti súnmọ́ bàlágà. wa rasulullahi sallallahu alayhi wa sallam yusalli bin nas ibi tí mo dé sí yẹn ànábì ń kírun fún àwọn èèyàn lọ́wọ́ ní mìnà mìnà ni mo dé sí mo gun abo kẹ́tẹ́kẹ́tẹ́ wá ànábì wá ń kírun fún àwọn èèyàn ìlà gbẹ́rì jìdárí kò sì sí ògiri kankan níwájú rẹ̀ ilẹ̀ lọ ní sálálú. kò ṣe sútúrà nìyẹn o ilẹ̀ lọ́wájú ẹ̀ lọ ní sálálú fàmọ̀rárìtù bẹ́ẹ̀nà yádáì bádìsọ̀f mo wá gba àárín àwọn sáfù kan kọjá pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ mi ogun kẹ́tẹ́kẹ́tẹ́ abu kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ogun kọjá láàrin sáfù fánà zálítù mo wá sọ̀kalẹ̀ wá àrùsálítù lè àtàánà. So tarí táwọn mo wá tú abo kẹ́tẹ́kẹ́tẹ́ mi lẹ̀ ó wá ń ṣeré oúnjẹ ọlọ́jẹko. wàdàkárìtù fi sọ́fì mo wá bọ́ sínú sáfù mo darapọ̀ mọ́ jamaa falam yunkiru zaalika alaya ahadun kò wá sí ẹnìkan tó kọ̀ fún mi tó kọ̀ tí mo ṣe yẹn fún mi kò sí pé mo gbé ẹ̀sìn wọ àárín sáfú mo wá sọ̀kalẹ̀ láàrin sáfú mo bọ́ sí inú sáfú mo ta kẹ́tẹ́kẹ́tẹ́ mi ń dì pé ìwọ́n máa ṣeré lọ́ńtì ẹ̀ náà. ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ ń bi eléyìí ẹ̀kọ́ méjì la fẹ́ rí kọ́ ń bẹ̀. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni pé àdìsí àkọ́kọ́ tá a kà lórí mòdú yìí lórí agbọ́nì yìí àti àdìsí kejì wọ́n ń sọ fún wa pàtàkì sútúrà pé make sure pé òun fi sútúrà síwájú àbí àdìsí Abdullahi ọmọ Abasi ọwọ́ afẹ́ dé fún wa pé kì í sọ̀ràn yẹn o kì í ṣe kíni o kì í ṣe ọ̀ràn yẹn ànábì náà kírun rí tí ò fi nǹkan kan díwájú ló fi sọ pé ó kírun ìlàgbọ́ẹ̀rì jìdáárí ohun tó fi mú tó fi ṣe bẹ́ẹ̀ ń ìbámá ti ṣe bẹ́ẹ̀ bó bá jẹ́ pé ìdájọ́ ṣíṣe sútúrà ó jẹ́ ọ̀ranyàn ara ara irun so bí ìdájọ́ yẹn bó ṣe dẹ̀wálẹ̀ díẹ̀ nù kì í ṣọ̀ranyàn o but ó jẹ́ súnà. fún olùkírun. ẹ̀kọ́ kejì tádìsì fẹ́ kọ́ wa òní pé àwọn àdìsì tá a kà síwájú lórí lórí mòdù yìí ó ń jẹ́ kó yé wa wípé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gba iwájú rẹ kọjá dàdúró tọ́bákọ̀ bá àbí ẹni ìwà gba àárín sáfù kọjá ẹnìkan kan against ẹ̀ láwọn tí wọ́n ti mọ̀ pé èèyàn gbọ́dọ̀ gba wájú olùkírun kọjá táwọn gbọ́dọ̀ stop ẹ̀ ni ìyẹn wá jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin ìgbà wo la díyàn lọ́wọ́ ìgbà wo la ní díyàn lọ́wọ́ èyí tó ní ká díyàn lọ́wọ́ yẹn ó ní í ṣe pẹ̀lú individuals tí wọ́n nìkan bá ń dànù rẹ̀ kì í sọ ọ́ tẹ́ńbà gbáwájú rẹ̀ kọjá tó fẹ́ gba àárín ìwọ àti sutura kọjá dì lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ ìrun jàmáà o gbọ́dọ̀ dì lọ́wọ́ o o gbọ́dọ̀ dì lọ́wọ́ ìyẹn láǹfààní àti rìn kọjá níwájú sọ́fù kó rìn lọ kó rìn bọ̀ wọn gbèsà fún ọ gbọ́dọ̀ di lọ́wọ́ but tó bá jẹ́ pé ẹnìkan lè ń dàrún kí ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìdájọ́ tó wá wà lórí ẹnìkan yẹn náà ló wá wà fún imam ọ gbọ́dọ̀ gbáwájú imam náà kọjá àmọ́ láǹfààní àti gba iwájú sáfù kọjá tó ti yé báwọn. fàlámù yúnkìrì zálíkà àláyà ahàdùn tó parí àdìsí yìí tó ní ẹnìkankan kò sì tako ìyẹn fún mi ìyẹn fi hàn báwọn sọ̀hábà ṣe rí lásìkò tiwọn wípé ẹni tó bá ṣe ní tí ò dáa wọ́n á kọlu àtẹ̀ṣẹ́ rẹ̀ sí wọ́n á kọ̀ fún un. díẹ̀ àfọ́ tí sọ̀hábà bá ṣe nǹkan kankan lójú àwọn yòókù rẹ̀ tí wọn bá sì sọ̀rọ̀ nǹkan náà ti di nǹkan tá a lè ṣe nù ìtumọ̀ ẹnu. ẹ wá wo ayé tiwa lónìí lọ́mọdé káyé wọ́n bàjẹ́ tóró ti ń bàjẹ́ bọ̀ díẹ̀díẹ̀. níjókòó tẹ́nìkan bá ṣe nǹkan tí ò dáa á dàkẹ́ ni àbí bóun tiwa báyé ṣe lọ ní ìsìn inú mọ́ sọ̀rọ̀ o mọ́ sọ̀rọ̀ wọ́n dá ọ sọjú o. ìwọ tó o bá sọ̀rọ̀ wọ́n lè fún ọ lóko alákàtàkìtì bí àpẹẹrẹ ní ìsìn àwàánu àwàánu mọ́tò èrò nínú mọ́tò èrò kìrìsìtẹ́nì kan bá bẹ̀rẹ̀ sí ní sọ pé torí pé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó fi ta aráyé lọ́rẹ kí aráyé má bàa ṣègbè ṣùgbọ́n kí wọ́n lè ní ìyà ìnípẹ̀kùn wọn ni alàgbà ọjọ́ wo lọ́nà bímọ má sọ̀sọ̀ kù sọmọ náà wáì tó fi ń parọ́ mọ́ lọ́hùn tá à ń ṣe súná ọmọ rẹ̀ ìsìn làwọn mùsùlùmí tó wà ní mọ́tò sọ pé àfẹ́ẹ̀fì ilẹ̀ sẹ́yìn ní bá wí ni ara yìí boko haram náà nu. kẹ́ lè mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn salaf àtàwọn khalaf àwọn salaf tẹ́nìkan bá ṣe nǹkan tẹ́ mọ̀ pé kìíní yóò da wọn ò ní wòran o ní wọ́n fi sọ di ní wọ́n fi sọ di ìlànà àpúrúfà ìlànà táàfin mọ̀ pé nǹkan yìí ó ó dáa tẹ́ni one of them bá ṣe nǹkan lójú wọn tí gbogbo wọn bá fi dákẹ́ tí ò sẹ́ni tó sọ̀rọ̀ nǹkan yẹn ti dẹ̀tọ́ nù. lásìkò tiwa lónìí àwa máa dákẹ́ ni tẹ́nìkan bá ṣe nǹkan tí ò da máa ní tójú bá rí ẹnu adákẹ́ àwọn dákẹ́ ni. àti wá demoralize àti kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ òdì. E bí àpẹẹrẹ ní ìsìn wọn ní à ṣé bí ṣáṣù náà wà ń bẹ ṣáṣù náà wà ń bẹ náà tọ́ba dá sí pé kìíní yẹn ò dáa ni àá ó yẹ wọn sọ̀rọ̀ pé ò dáa so bá a ṣe bara wa jẹ́ nìyẹn o bá a ṣe kó bara wa nìyẹn o àwọn sọ̀hábà wọn kì í wo níran o wọn ì wo aburú níran o. رضي الله عنه. Hadith 121 عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت كنت أنام بين يدي رسول الله sallallahu alayhi wa sallam warijilaya fi qibulatihi fa idha sajada gamazani fakọ baditu rijilaya fakọ baditu rijilaya. فإذا قام بسطتهما قالت ولبيوت يومئذ ليس فيها مصابيح عن عائشه hadith one two one nínú tírà Umdatul Ahkam látọ̀dọ̀ Aisha zawji nabi sallallahu alayhi wa sallam ìyàwó ànábì anaha kọ́ọ̀láti dájúdájú Aisha sọ pé kúntù ànámù báyìí na ìyá dáì èmi máa ń sùn kalẹ̀ níwájú òjíṣẹ́ Ọlọ́run mo máa ń sùn ní iwájú òjíṣẹ́ Ọlọ́run tí màá sùn kalẹ̀ wọ̀rìjì láàyà tí ẹsẹ̀ mi méjèèjì fi kébù láti yìí yóò sì wà níbi tí ó kírun tá ní kíbúlà. fáyidà sàjàdá nígbà tí ànábì bá forí kanlẹ̀ nígbà tó bá fẹ́ forí kanlẹ̀ gàmọ́zà ní àfọwọ́kànmí lẹ́sẹ̀ láti jẹ́ kó yé mi pé ibi tí mo fẹ́ gbórí lé lẹ́sẹ̀ rẹ wà yìí ka ẹsẹ̀ mára fàkọ̀bọ́dì tù méjìlá yà màá sì ká ẹsẹ̀ mi méjèèjì mára. fáyidà kọ́ ọ̀ma nígbà tó bá tún dìde nàró bàṣátùhù mọ́ màá tún na ẹsẹ̀ mi méjèèjì padà kọ́ láti Aisha wa sọ pé wàlìbùyúùtù yàwó máa ìlí ní ọjọ́ yẹn lásìkò yẹn àwọn ilé náà lẹ́yìn sàfihàn mọ̀sọ̀bì kò sátùpà ń bẹ̀ wò àìrìnà ríra wa nù nínú ilé <laughs> àìrìnà ríra wa nínú ilé nù. kí làdísì fẹ́ kọ́ wa nọmba wán nọmba wán àdísì fẹ́ jẹ́ kó yé wa wípé ká fẹ́ kírun àwọn ẹgbẹ́ yín tẹ̀sùn yẹn. oorun lẹ́wà sùn ni ẹlẹ́mìí jókòó ti sùn lọ ẹlẹ́mìí tiẹ̀ mọ́mọ́ fẹ̀yìn nílẹ̀ ọfẹ practice àdìsí yàwá Aisha nù o àbí. àdìsí yìí ká kọ́kọ́ fi pe àkíyèsí àwọn àfọ̀njálàbí sákíyèsí. torí pé àwọn àfọ̀njálàbí nínú ìṣesí wọn ni pé wọ́n máa ń ní yàrá àdúrà lọ́tọ̀ tí wọ́n sọ pé obìnrin ò ní wọbẹ̀ nínú àdúrà nínú àsọ̀láàtì èwo ló tóbi jù àsọ̀láàtì ni tí obìnrin ò bá dí àsọ̀láàtì lọ́wọ́ fọ́lọ́hun kò lè dí àdúrà lọ́wọ́ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ òní wípé kọ̀ǹdíṣàn tí ìyá wa Aisha wà yìí kọ̀ǹdíṣàn ẹ̀ ń tọ́ wà lójú oorun ni kò lè bojú kó bo gbogbo ara lórí ní orí oorun yóò wà ní wíwà tóbìnrin máa ń wà ní inú ilé bíi kí wọ́n kàn ra wọ aṣọ mọ́ ń pé sára bíi kí wọ́n kàn ra ró aṣọ mọ́ra wọn ò ní wọn ò ní da nǹkan borí ẹni tó wà lójú oorun kì í tún máa lo ìbòrí sùn so definitely ara kà á sílẹ̀ ok so ọ wá fẹ́ kírun ìyàwó rẹ wà nù yàrá bóyá yàrá kan náà ni ẹnìkápá àtìgbà gbà ìwọ fẹ́ kírun. ìyàwó rẹ sì wà nù ilé o ò lẹ́tọ̀ọ́ kó o sọ fún pé bọ́ọ̀tà náà mo fẹ́ kírun mọ́ dirun mi lọ́wọ́ o ò lẹ́tọ̀ọ́ àti sọ bẹ́ẹ̀. ok àwọn kan máa ń mú ọ̀rọ̀ kan wá wípé ẹ̀rí nínú ìṣesí tí àwọn àfọ̀njálàbí kan fi kọ́ àwọn èèyàn ò ní pé tí wọ́n bá wà lóde kan tó bá di pé wọ́n fẹ́ kàwútúbà àárọ̀ àbí wọ́n fẹ́ ṣàdúrà àárọ̀ kan wọ́n wà ní ẹ̀yin obìnrin ọyà ẹ̀dá nǹkan borí ẹ̀dá nǹkan borí lóòótọ́ ni pé kò dáa kóbìnrin ó sírí lẹ̀ ń ta ṣùgbọ́n tó bá jẹ́ pé inú ilé la wà ń kọ́ tó kàn fẹ́ ṣàdúrà nínú ilé rẹ ọ̀fẹ́ yan náfìlà ò lẹ́tọ̀ọ́ kó o sọ pé kíyàwó rẹ kó lọ lo ìbòrí rẹ̀ torí ní tí wọ́n fẹ́ ṣe ní tí wọ́n ń ṣe ọ̀tọ̀ ní tó náà ń ṣe ọ̀tọ̀. bákan náà hadisi yìí nínú ẹ̀kọ́ tí a tún fẹ́ kọ́ ń bẹ̀ ni pé ìyàtọ̀ ń bẹ láàrin ríré kọjá àti títakúka wájú olùkírun ìyàtọ̀ wà láàrin kíni ríré kọjá níwájú olùkírun àti jíjókòó sísùn síwájú olùkírun ẹnìkan lè sùn báyìí kó sùn jẹ́jẹ́ rẹ̀ kí wọ́n fẹ́ kírun kó dó sẹ́yìn rẹ̀ ẹnìkan lè jókòó kí wọ́n fẹ́ kírun kó dó sẹ́yìn rẹ̀ ìdájọ́ yẹn ni pé ó lẹ́tọ̀ọ́ lílọ bíbọ̀ ni wọ́n ní ká má ṣe níwájú olùkírun láàrin òun àti sútúra rẹ̀ bọ́ọ̀ bá ti mọ tí àdìsí kọ̀ọ̀kan fẹ́ kọ́ wa ńṣe ló máa fi àdísì gbára wọn lórí lọ torí ní ìsìn ẹlòmíì yóò fi àdísì yóò fi kàńtà àdísì tá a ti ń káàbọ̀ pé àwọn sọ fún yín pé àwọn àdísì kan bẹ́nu sọ ìbùkọ́rí tí ò lálàáfíà èèyàn wò kán ní ìsìn wọ́n ní tí wọ́n bá fẹ́ gbáwájú rẹ kọjá dì lọ́wọ́ tí ò bá gbà pàdánù ìyá wa ẹ ṣàwárè o ló tún wáá sùn kalẹ̀ níwágbòógì sí ọlọ́run yìí sáwà ní kí wọ́n pa ni àkọ́kọ́ mọ bí o ti kọ́kọ́ ti rí pa ná then òtún wá mú ìyàtọ̀ láàrin alimururu waliwukuf bayna yadayi alimusol hunaka farikun bayin bayna alimururu waliwukuf bayna yaday al-musalli lọ́dọ̀ àwọn ulama ìyàtọ̀ tó fojú hàn ń bẹ láàrin ríré kọjá níwájú olùkírun àti wíwà ní kálẹ̀ níwájú olùkírun má dàpọ̀ mọ́ra wọn o. báàbùn jàmíùn orí ọ̀rọ̀ àpapọ̀ àpapọ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ mú ọ̀rọ̀ wá tá a lè sọ pé mòdù ẹ̀ ní pàtó rè pé orí ọ̀rọ̀ ẹ̀ ní pàtó rè bí kò ṣe pé yóò jẹ mọ́ àwọn nǹkan tí ò mọ ní ẹyọ kan. Hadis one two two Ani àbí kọ̀tàádà ibnu ribi'in al-ansari. رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم لمسجد فلا يجلس حتى يصلي ركعتين Hadith 122 láti ọ̀dọ̀ bàbá kọ̀tádà ọmọ ríbíìn ànsọ́rí ni kí aláwọ̀ yọ́nú sí wọ́n sọ pé ànábì sallallahu alayhi wa sallam sọ pé idha dakhala ahadukum al-masjida nígbà tí ẹnìkan nínú yín ẹnìkọ̀ọ̀kan yín nígbà tí ó wọ inú mọ́sálásí fala yajlis kó má ì tí ì jókòó àtàyù sọ́ọ̀lì yàrá kàtẹ́yìn títí ó máa fi kí rákà méjì. ilé sọ̀láàt ilé ìrun òní mọ́ṣáláṣí míyàn bá délé oúnjẹ yóò jẹun míyàn bá délé ìgbafẹ́ yóò gbafẹ́ ọba wa dé ilé ìrun kí ló kù tó ṣe ókè òun náà ni táwa sọ pé kò sírun kankan níwájú tọjọ́ ràn yàn ṣàṣegbọ́rẹ́ àṣegbọ́rẹ́. Hadith one two three an Zaid ibn Arikam قال كنا نتكلم في yùkálẹ́mù rọ́júlù sọ̀híbàhù wáhùwà ilà jàǹbìhì fi sọ́lá hátà nazalat wàkúmù lèláhì ìkọ́ni tí kọ́ni tí nù. وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام